أما بعد فإن أصدق الحديث كتاب الله فخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí o máa bá kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo aná ní àpapọ̀. a mọ̀ tẹ̀síwájú bí i dínì láì ta'ala lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tíra Bulughul Maram بشرح توضيح الأحكام تام بالو باب سوانا باب لقطة ó sì kó hadisi kan tí a fẹ́ gbéyẹ̀wò níbẹ̀ wọn náà ni hadisi tí ó gbẹ̀yìn hadisi náà lọ báyìí pé ní وعن المكدام بن معد يكرم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا لا يحل ذو ناب من السباع ولا الحمار الأهلي ولا لقطة من مال معاعد إلا أن يستغني عنها رواه أبو داود حديثي أن تبواني المقدام سلمان يكرب رضي الله عنه قال أن قال رسول الله صلى الله عليه وآله وسلم لا نبي كان الله سبحانه وتعالى أبواك وسقني على الجو بلو على يا في قياسك على ẹ̀tẹ̀tẹ̀ gbọ́ láàyè ṣílù dùnábín nínú ìsìnbá ọ̀tọ̀ gbogbo àwọn nǹkan tí ó bá ní eyín ọ̀gàn nínú àwọn ẹranko abìjà nípa pé àṣìbá bí àwọn ẹranko abìjà wàrà wọ́n máa sábà ń jẹ ẹranko ẹgbẹ́ wọn bíi kìnìún ìkòkò ẹkùn àtàwọn ẹranko bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹkùn atúmọ̀ pẹranko ẹgbẹ́ wọn a máa jẹ́ ọ̀làǹpẹ̀ ní sèbá àwọn nǹkan tó ní eyín ọ̀gàn nínú gbogbo ẹranko tó wá ti lé eyín ọ̀gàn nínú àwọn ẹranko abijawara, kò tọ́ka jẹ wọ́n. eléyìí anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ni ó sọ eléyìí di èèwọ̀ ẹni tó bá ló ń gbá kùránì nìkan mú kóhùn olú hadith yóò ní irú àwọn àkàbà ìwọ̀n nígbà pé kóhùn rí inú hadith anábà Muhammad rasulullah ti wá sọ pé ní gbogbo nǹkan tó ń bá ṣe lẹ́tọ̀ọ́ látọ̀dọ̀ ọlọ́run ní bákan náà tó bá ṣe léèwọ̀ àtọ̀dọ̀ ọlọ́run torí pé wáṣí yìí lànàbì fi ń sọ̀rọ̀ eléyìí nínú iṣẹ́ kan gbòógì tí súnà wá ṣe òun ó ní àwọn kẹta àti ẹ̀rí náà alukur'ani rárá pé ṣe ni ẹ má ṣe ànábì ó ti dé ọlẹ́ ní ẹ má ṣe nǹkan báyìí àbí ẹ má ṣe báyìí inú rẹ̀ ní ẹ má jẹ ẹranko abidà inú tánúbà wọn mú sọ̀rọ̀ sọ́lá tó sọ ó ní kí ọkùnrin má lo góòdù obìnrin lè lò bákan náà sọ fún wa pé wà lálẹ́ ìmọ̀ràn àhàlì kẹ́tẹ́kẹ́tẹ́ lé èèwọ̀ ni jíjẹ rẹ̀ a ní jíjẹ rẹ̀ jẹ́ halal tẹ́lẹ̀ ṣùgbọ́n lásìkò tí alẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó jagun Khaybar ní nǹkan bí ọdún kejì lẹ́yìn ìjọrọ ànábì ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lé ló ṣe léwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ láwọn ti dọ́ńkì òun ò ga tẹ́sẹ̀ ó kúrú ìwọ ni jíjẹ rẹ̀ bákan náà wà lálùkọ̀tọ́ tó min máàlì mọ̀ ahad kọ̀tọ́ ká nǹkan nínú nǹkan almọ̀ ahad kèfèrí tí ń bẹ lábẹ́ wa sáàjọ pé a mọ̀ protẹ́tì ẹ̀ tó nẹ́tì dídúyà ni tí kèfèrí tó ń gbábẹ́ olórí mùsùlùmí tó ń gbèlú mùsùlùmí tó yẹ pé ní ìdarí ìlú yìí agbára ní ọwọ́ mùsùlùmí ló wà kèfèrí tí bá ń gbé yóò mọ̀ gbé bẹ́ẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú pé ó sì mọ̀ ẹ̀sán jíṣẹ́yà. ẹni bá ti sọ jíríyà fún wa ó di mu'ahad ẹni tó bá ládéhùn fáwọn protect ẹ̀ tó ló ti mọ̀ tẹ̀tọ́ ẹ̀ tí ó ti sàgbéjẹ́ mọ́wọ́ irú àwọn èèyàn báyìí àgbọ̀dọ̀ jàmbá wọn àgbọ̀dọ̀ dìde ogun sí wọn lókun pàtàkì náà bá ti tako àdéhùn tó wà láàrin wa náà pẹ́ ní mu'ahad alìkọ́ni alùzimma àwọn tí wọ́n ládé ń pàwọn ọmọ ṣẹ̀tọ́ tó jẹ́ dandan fún wọn tán sì máa gbélù wa táànù sì máa pùtẹ́sì wọn wọ́n ní mu'ahad tó jẹ́ kéfèrè tí ń gbábẹ́ wa báyìí tí nǹkan ẹ bá sọnù kò tọ́ ká ní ó tiwa kéfèrè náà kúkú ní tábàárì àáfòun náà lọ gẹ́gẹ́ bí ti mùsùlùmí ni ilá ayẹ sẹ́gbẹ̀ ni àánì ha àìbẹ́dẹ́ pé tí ó kà fún tí ó need ẹ̀pá ti sọ pé ní àwọn kẹ̀kẹ́ wà tó yẹ pé ní ẹ̀mí yìí rọ̀ mọ́ lọ títí látara pé ó kéré bóyá ní tó yẹ 20 naira ń sìn ẹjọ́ ọjọ́ tí àánú gẹ́rún ó ní bá ti wo àpótí òtún pa owó ìtì sọnù kò ní mọ wa káàkiri sí kékeré bẹ́ẹ̀ láàárí ní kò tó burú ń bẹ láti mú láti lò nígbà tá a bá ti rẹni tó rí ẹni hadithi Abu Daud gbà wọ́n yẹ pé ní gábáwo hadithi ìtò ń tọ́ka sí wọ́n pé yẹ̀dúlò hadith al'ana lókùtọ́ta mimali mu'ahad ka lókùtọ́ta mimali muslim fi hukm wọ́n ní nǹkan tá a bá rí he mu'ahad àwọn tó wà lábẹ́ wa tí wọ́n yé alófin tó dé náà lófin tó dé ti mùsùlùmí fàhúrúmọ́tì máìlì mu'ahad kàhúrúmọ́tì máìlì muslim a ní ọ̀wọ̀ tá fún dúkìá mùsùlùmí láàfún ti mu'ahad náà fàláyé ìlú lè mùsùlùmí àyè jẹ́rìí àlẹ́ kò tọ́ fún mùsùlùmí kó sáyà gbangba lórí dúkìá ẹni tí èsè mùsùlùmí tó wà lábẹ́ wa yìí fàyẹ̀sẹ̀ ìlà máa làhù mùtàwásílà ìlà bá ìkàbí kòfòrè tí ó wà sọ wẹ́ẹ̀dẹ̀tọ́ tẹ́ pé tí ó kàwé wọ́n náà nípa ìtẹ̀bí kèfèrí ni ìyẹn jẹ́ kèfèrí kò mẹ́rin pé ká jẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ fàyínà láwù áhádánù wà bẹ́ẹ̀ máa fàlá yajuzu káfùrẹ̀ bímọ́tì wal ahad wọ́n torí pé ní ó ládéhùn tààjọba ṣe òtọ́ kájàmbá àdéhùn مثل هذه الأحكام الرشيدة توثر ما في الإسلام من عدالة ومواطاة أني nínú àwọn ìdájọ́ báyìí láti rí pé Islam ẹ̀sìn déédéé ni ẹ̀sìn tí máa ń ràn lọ́wọ́ ni فإن له ما لنا ما لنا وعليه ما علينا ما داموا ملتزمين àwọn mùáhádù yìí ẹni ń ta lẹ́tọ̀ọ́ sí náà làwọn náà lẹ́tọ̀ọ́ sí nípa àtọ́dúkẹ́ àwọn lójójúṣe wa sáà fúnra wà láàfà wọn náà bákan tó jẹ́wọ̀ lórí tiwa ni ó wà fáwọn náà yàtọ̀ sí táwọn yẹ̀wúdí táwọn ṣe àwọn yẹ̀wúdí wọn kúra ní ṣáàbù láìl mọ̀tàr àwọn ní àyẹ̀fẹ́ ọlọ́run tọ́lọ̀ yọ́nú sí قالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه يبنى سورة وفوانين سورة المائدة àwọn yahudi àti nàṣọ́rọ̀ àwọn máa sọ pé àwa o àwa ni àṣìbá ọ̀lá àwa ni àbùná ìlà àwa lọmọ ọlọ́run ẹ̀yẹ̀kọ́ lọ́wọ́ òbí ma àwọn pẹ̀lú àwọn ọlọ́mọ ọlọ́run bákanáà wa àṣìbá òhù àwọn lọ́yìn àyànfẹ́ ọlọ́run àwọn yahudi wọ́n ló fi wà nú àwọn protocol tó gbé kalẹ̀ pé tí yẹ̀wúdí bá gbowó ẹni tí èsè yẹ̀wúdí àgbàgbé ni yẹ̀wúdí ló pé ẹni tí wá ti yàtọ̀ yẹ̀wúdí ò pé yẹ̀wúdí lè yànyàn jẹ́ wẹ́tìlámù àtòdé pàwọn èyí jẹ́ kéfèrí káyàn wọn jẹ́ bákan náà lókítọ́tùlùmọ̀ àyàhà lẹ́yìn sàfihà àmọ́rọ́ tó ń tàdúlù àléhà wọ́n ní nǹkan tó jẹ́ pé mu'ahad lónìí ẹni tó jẹ́ kébèrè tí ń gbábẹ́ àwa mùsùlùmí kò sí àmì kan tá mọ̀ pé nítarí èyí mu'ahad lónìí walakin wujuduha fi hayyi ahluhu aw ghalibuhum ahlu zimmati qarinatun qawiyatun ala anna hadhihi al-luqtata min a ní ṣùgbọ́n tó jẹ́ ká wòye pé ó súnmọ́ pé jẹ́ pé mohad lónìí òǹkẹ́ta bá wo éríà kan pápá àwọn tó ń gbé bí o tó pọ̀ jù síbi náà làwọn tó ń ṣe mùsùlùmí tẹ́kẹ̀ ń gbábẹ́ wa ẹ̀kọ́ lólé iná wà náà àwọn ìlú mi sìn tó dá àwọn ìlú òyìnbó ẹ̀rí éríà pápá ń jáàlíyà mùsùlùmí tó mùsùlùmí àwọn àtàjẹ́ mùsùlùmí bíi bóyá bí UK ní lágbẹ̀yúwé bóyá France ní pẹ́wọ́ bá àwùjọ ṣe rí àmùsùnmí náà wà pọ̀ lérí àtọ́ká àtàjẹ́ mùsùn ká súnmọ́ra wa ká mọ̀ gbébì kan tó lé kíní tó majority tó ń gbébì ni wọ́n ti ètè rírun kí ẹ́ sì mọ́ra wọn wọ́n gbéra wọn sẹ́gbẹ̀ẹ́ ká mọ́ wà láàrin àwọn tani àwọn kìfèrí àwọn kìfèrí náà ti ṣerú akẹ́gbà àwọn tí ìlú ni pé àwọn àtàrà jẹ́ kéfèrè ọkàn wà lérí àkán eré àkán tó bá pọ̀ títí tí èèyàn bá yẹ nǹkan bẹ̀ ibi tó kọ́ kọ́kọ́ mọ́ lọ náà ni pé ó súnmọ́ páwọn ará abí náà ṣe kíni náà ní nǹkan yìí wàyẹ́ ju wa tó arọ́fà kama tó arọ́fà kama tó arọ́fù lókùtọ̀ tó lè mùsùlùmí a ní nǹkan yìí dandan ni ká fi máa lo àwọn èèyàn ká máa kéde rẹ̀ gẹ́ bí a ti kéde ti mùsùlùmí náà bàbá lè fáìzà wójìlẹ̀ sọ híbù ha súnlẹ̀mọ̀tìlá kama tó sálámà lókútọ́tùlù mùsùlùm bàbá rẹ̀ ni tó ní agbè fún àni gbogbo alátàtẹ̀ ń ṣe látijọ́ yìí sáwọn ẹni tó ní nǹkan yìí àti kèfèrí tẹ̀ lónìí àní wo pé kéèsì rí lóní káwá láàní gbé fún àágbé fún jẹ́ bá fi pété mùsùlùmí náà fún. kọ́ọ̀lùhù ẹ àrígbónà tó wà nínú hadithi pé ìlà àyè sẹ́ẹ̀kì ni àní ha àbílájẹ́ ń tẹ́ni yẹn ò nídìí. a ní ilé ìjẹ́ ìtọ́ka على أن اللقطة التي لا تتبعها همة أو ساط الناس أني àwọn nǹkan tá a báyìí èyí tó yẹ pé ọkàn èyí sábà sí mẹ́ àbí ọkàn èyí rọ̀ mọ́ lẹ́yìn ọba ti rí mọ́ kò rí mọ́ nánu mísùlù south bí ẹgbà àbí pọ̀pá tí wọ́n mú dání tí ò rí mọ́ ọkàn rẹ̀ ní inú kó máa ronú bá òsì ah, àrẹ́gbà yìí mọ́ àwòrán bíi àbí búrẹ́dì tí a búrẹ́dì 100 naira náà ló jábọ́ lọ́wọ́ rẹ̀ tó bá ti tẹ́lù ẹ̀ tí ò bá ti rí ẹni búrẹ́dì ìsọnù ó ti tán náà àbí àbí yóò mọ wá káàkiri kò ní wá káàkiri. pàtàmọ̀rọ̀ àbí làbídùn yóò làbídùn 50 naira ni ò bá rí mọ́ tó bá ti tẹ́lù tí ò bá ti bá ń bẹ̀ ìdákiní ti jábọ́ lọ́nà ó ti tán náà àwọn nǹkan yẹn ní látẹ̀tìbá òhá èyí mọ́tò àwùsáfin náà ìmọ̀ ìyẹn ni pé ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sábà rọ̀ mọ́ wà nẹ́kìdìl kọlíl àtowó tó kéré bí 20 naira 50 naira wàkàtà máa tàràkà òsọ̀ ìbú rọ́gbàtàn ànìhù àbí tẹ́yàn fílẹ̀ tí ò nídìí mọ́ ìgbàmí èèyàn lè fi nǹkan lẹ̀ tí ò ní nídìí ńlá ayé jìbù tààrífùhù kólò ẹn gbogbo nǹkan ikò ní ìdíkẹ́ máa fi wẹ́lọ̀ fàyínà máa túnmọ́lá kù bí mọ̀járọ̀ del eltiqat rírí ẹsẹ̀ yẹn rí ẹun náà ni ó sọ di tèèyàn torí pé ńgbà mí èèyàn lè ní nǹkan kó má fẹ́ mọ́ ọkọ̀ jù síbi kan lẹ́yìn ọ̀pẹ ẹni tó wá ju nǹkan yìí síbi òkò nídìí ẹ̀ nídìí ká máa fi lọ. تقدم أن اللقطة اليسيرة التي لا تتبعها همة أو صوت الناس إذا وجد صاحبها وهو موجودة سلمت له àtọ̀sọ́wájú pé àwọn nǹkan ta ló kéré iná tọ́kàn yìí sábà rọ̀ mọ́ sábà rẹ̀ tó lòun náà á fún o lákọjú ẹni 100 náírà nù alọ́kàn yìí sábà sílẹ̀ tó A nítorí pé nǹkan kéré ká mọ́ fún àbá rí naira àtẹ̀yìntì wálẹ̀ kí ni wọ́n twenty naira ní ẹgbà òun rèé ìgbọ́tà àbá ni mọ́ ìyẹn là ní fi lọ pẹ̀lú pé n tó kéré ni wàhálà tó yẹn ti láti máa fi lọ gan ó ti pọ̀jù téèyàn ti kí ni téèyàn yìí lọ. ẹni bó ṣe kéré náà kọ́ra àwòjẹ́ làbí dùn kan kọ́ra àwòjẹ́ ti tíì tí ó ní fifty naira àbí 20 naira sábà ni tó ní àgbèlè lọ́wọ́ wọ́n yìí lámú yóò arọ́f ilà bàdà ìfáàkì ha wọ́n yìí lámú yóò rọ́f sábà lẹ́ni ilà bàdà ìfáàkì ha bóyá ìdí ẹ̀ náwó tán ló wá rí àwòjẹ búrẹ́dì tán ló wá rí ẹni tó ní wọ́n ní fàínà láàtú dùmọ̀nùlá ìyẹn àní sanyẹ dọ̀mọ́nù bíi dá méjì ti torí pé n tó kéré ni nígbà tí nǹkan wà lọ́wọ́ àti kíní ààrẹ tó ní nǹkan tó kéré tá a rí awá ló dáàbò awá rẹni tó ní kí ni ó ṣẹlẹ̀ jẹun bisikíìtì mẹ́rin ló wà ń bẹ́ẹ̀ a sì rí e lójú títì tí mọ́tò ti ń kọjá ẹ̀pẹ́ èèyàn ní mọ́ fi ń lọ káàkiri tó kéré ni àti wá jẹ méjì ń bẹ́ẹ̀ ó bá kú méjì a bá rọmọ sùkúù kẹtì rí ọgbẹ́ tí mọ́mí òun fóun ní kí láti àfún méjì yóò tàbá sì lówó tàbí pọ́ méjì ní àlèrà mí fún káìpín pàtàwà jẹ́ tán ajúlẹ̀ ẹlọ́nùnù lábárí ń kọ́ ó ti lọ lónìí ṣùgbọ́n kọ́ ìdà kan wọn pẹ̀lú mọ́jẹ̀mú asọ́njọ́ òun náà pé kó jẹ́ ti rí ibi tí kò sí ní abẹ́ àkàtà ẹ̀kan àgbẹ̀ tó bá kéré ìta bá rí inú pásẹ́jì wa possibility fún àtọ́ ẹ̀wọ̀n ní òní àtàjọ ń gbélé ni wọ́tọ́ wà ń sùn àbọ̀ wà ń sọ ibi iṣẹ́ àbọ̀ ọ́fíìsì sẹ́yìn mẹ́ta jọ ń lò sí tó bá rí bẹ́rò bẹ́rò ju tátí náírà lọ àbí possibility pé ta ní òní ẹ̀ẹ́dẹ́jọ wà lọ́fíìsì ni yàtọ̀ sí ìtọ́ rí bọ́tọ̀ tí èsèlé ẹnìkan tí èsè sọ́gbọ̀ ẹnìkan ní tó bá kéré náà tàbá ń pa nínú àwọn tó ní àwọn tó wà ń bèrè kó súnmọ́ kan ní àáfi lọ wọn wallahu a'lam amma tahrimu akli zinabi min as-sibaa wọ́n ní ẹ̀rí ní tó tó wà ní hadithi wal ahli àti kẹ́tẹ́kẹ́tẹ́ sáńsì nílé ẹni àwọn eléwà nù hadith ìfàkà sàfàyàtì kàlámù alẹ́ ìkìtàbí àfihìmàtí insha Allah ta'ala a padà sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí ìdájọ́ nǹkan méjèèjì nígbàtà bá débi ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú jíjẹ múmu níta lè jẹ àti níta lè ṣe kíni níta lè jẹ a padà kẹ́tẹ́kẹ́tẹ́ àti àwọn ẹranko àbìjà tí wọ́n ní ìyẹn ọ̀gbìn eléyìí ni ìparí kìtáàbù kìtáàbù tí afwan báàbù lọ́kọ̀ọ́ àti parí kìtàbù lùbò yóò tàbà lọ ṣùgbọ́n báàbù lọ́pọ̀ tó ní ṣe pẹ̀lú dájọ́ káyí nǹkan lẹ́yìn ìparí ẹ̀ àti káwọn òfin tó pọ̀ lórí káyí nǹkan aláwọn akẹta ìdájọ́ oríṣiríṣi òun ló wà fún nǹkan wà yóò pé tá a bá mú tá a rí tá a mú àní fiwẹ́lọ̀ gbàgbé pé nǹkan náà kéré ibi tá a ti sí rírè ibi tí ó sí ní abẹ́ àṣẹ nìkan ni bákan náà nínú ẹ̀ àwọn nǹkan tí àámú wà ní tó bá níye lórí fásì máa kéde rẹ̀ fọ́dún kan a máa kéde rẹ̀ gbogbo táyẹ̀ bá wà a máa fi lọ bá ń sọ nǹkan bá nù ta ló sọ nǹkan nù káyé pé nǹkan tó sọnù yìí owó ni àní sọ yẹ àníbi ní nǹkan fi dé gbogbo nǹkan bá sọnù káyé pé nù nǹkan fi sí mọ̀ nǹkan bó ṣe rí nǹkan fi sílẹ̀ mọ́ kápẹ́ nǹkan tó lọ́mọ àdérí ní irú tó fi dé kó mọ́ wàá gbé síbi kankan ọmọ fi lọ fọdún kan fọdún kan bá lọ sáàbà rẹ̀ ń tó ní wọ́n la lè lò ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ni pé tẹ́ni ó bá padà yọjú lẹ́yìn ọdún kan sáwà fi lò àdá padà fún bákan náà àwọn kẹ̀kẹ́ wà fánàbí ní ká mọ́ mú òun kama ye ona bi rankomi torí kíni ànábi tí ó máa jẹ tí ó máa mu ó ti wà pẹ̀lú ẹ̀ kó bá ti rìn rìn rìn pátákó rẹ̀ tó wà lẹ́fẹ̀ẹ́ rẹ̀ bí bàtà ni kò lè jẹ títí tẹni tí e tó fi ní tí wọ́n fi rìn pàdé ara wọn kò tí ó ṣe káfílẹ̀. a ní ẹni tó bá yẹ nǹkan òun náà gbọ́dọ̀ wo ra rẹ̀ gbọ́dọ̀ wo nǹkan méjì lára rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé só lágbára àti máa fi lọ àti máa kéde rẹ̀ fáwọn èèyàn wọn tí ò bá lágbára ilé kó mọ́ mu tókè tó bá mú sọ́wọ́ tí ó sì fi lọ ẹni tó ní gan ò ní mọ̀ ẹni tó bọ̀ ń rí àyẹ̀pẹ́ tó bá ti nǹkan ó jẹun tó pọ̀ báyìí ó ti gbàṣẹ kó máa fi lọ ẹ̀kejì ni pé ó yẹ kẹ́ ń tó kápá ara rẹ̀ tọ́kàn rẹ̀ ò ní padà fi síbi nítorí èyí tí ó nù wà fi ń jẹ́ kúkú lò fún ara mi ó jẹ́ tó ní kápá ara rẹ̀ kó yẹ pé bàtà tó wé tó bá padà yá ọkàn tiẹ̀ ló padà máa mú pé á ah, bàtà yìí ó rẹwà púpọ̀ èmi ò sì tí ìrírí eléyìí rà ní ẹnkúkú sọ́ọ́ di tèmi òdì tí ò dáa àwọn òfin tí akàlábẹ́ báàbò yìí ó pọ̀ láti fẹ́ kí kálukú wa náà kí a sọ torí pé ní tó ń ṣẹlẹ̀ nígbèsè ayé wa ní iye nǹkan yìí wà àtàwọn nǹkan mìíràn tí a tó gbẹ́rẹ̀ nínú àwọn ọmọ tí àlà ti orúkọ mọ́ báàbò tí a parí ẹ̀wà ní ẹ̀yìn ilé àmọ́ lọ báàbùl fàrọ́ ìtìlápé àdìyà báàbù yìí báàbù ńlá kẹni tó tóbi tó sì kẹnu fáwọn àfáà máa sọ̀rọ̀ ń pa rẹ̀ nídàáyẹrí nígbà mi látara bó ṣe pàtàkì tó alfàrọ́ ìdù náà ni tó ní ṣe pẹ̀lú ogun àmì àpẹ ní báàbùl màwárí yìí tó ní ṣe pẹ̀lú ogún pínpín ogún pínpín yìí ọ̀nà kan tí ó pàtàkì nínú ẹ̀sìn ni tẹ́sìn wa ṣàlàyé ẹ̀ fún wa alátara ẹ̀mọ́ pàtàkì nǹkan yìí ọlọ́run bọ́ bá lékè ọlá gẹ́gẹ́ náà ló gbé ìpín kálukú fún ló ṣàlàyé ẹ̀tọ́ oníkálukú. tó yẹ pé mímọ̀ rẹ̀ tó pàtàkì ni torí pé láwọn àsìkò tá ń lò lọ yìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ogún pínpín táwọn èèyàn ní kàkún fún ni tààlùmọ́n ní kíkọ́ rẹ̀ ni o àyàn ní kàkún fún wọ́n tẹ̀sùn bí ikọ̀ àti ní lílò tàbá wà àwọn àwùjọ wa níbo láti gbọ́ pé wọ́n fẹ́ pín ogún nílànà ẹ̀sìn lẹ́nu àní gbọ́ oríṣiríṣi ọ̀nà láàmọ́ gbọ́ àwọn gbọ́ ìdí igi ẹlòmíì wíìlì ń tiẹ̀ ìbámọ̀ gbọ́nu kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó mọ̀ pé ẹ̀sìn tiẹ̀ sọ́n tó jẹlé pé ìsìláàmù ṣàlàyé bá ti pín ogún oyin lóhùn gbọ́rí torí pé ní àwọn èèyàn kọ àwọn àfáà náà jẹ́ káyẹ̀ mọ́ bàbára rẹ̀ kíkọ́ tí tó wá tó lílò àwọn èèyàn kọ̀ọ̀kan tó wá kọ tó sì mọ́ wọn wọn láti lò ó àyàn tó gbórí dúró pé ká bá lo ẹ̀tọ́ ọlọ́run nípa tó gbé kalẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun kẹ́yìn tó ṣe pàtàkì ni látara pípàtàkì rẹ̀ ọlọ́run ọba àlejòọlá ṣàlàyé ó ti fọ́síwẹ́ fún wa nù sọ́ràtù nìsá gbàtọ́lọ́ ń ṣàlàyé rẹ̀ tọ́lọ́ ń tilka hududullah eléyìí ni òfin ọlọ́run eléyìí lànà ọlọ́run kálíbà mọ̀ pé ètò lálàyé nínú ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́run ni àmọ́ yóò tẹ̀ ńlá ọ̀rọ̀ sólà ẹni tó bá wá tẹ̀lé òfin ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ يدخله جنات تجري من تحت الأنهار yóò fi sí alùjẹ́nà káàkiri wọn tí ó sàn lábẹ́ rẹ̀ ọlọ́lé ilé sàn ńlá ìrì ọrẹ ni ẹni tó rúfin ọlọ́run tó tẹ̀lé ọmọ yàtọ̀ àdá ṣùdọ́dà lọ ẹ̀rẹ̀ tí yóò tako òfin ọlọ́run tó kọjá àlà tọ́lọ́run fílẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ogún yìí ọmọ yẹn asúlá wa rasúlá afwan ẹni tó bá ṣe náà tó ṣòjíṣẹ́ rẹ̀ wọ́n yẹ tààdà hudúdà láà tó wá tàṣẹ àgẹ̀rẹ̀ tó kọjá látọ́lọ́ ńlálẹ̀ òdìsíl onáàrọ̀ ọlọ́run fi sínú náà kọ́lọ́mọ́ ṣe wá lọ́mọ náà ọ̀rọ̀ ogún pínpín tó ṣe pàtàkì ni tó yẹ káwa náà mọ̀ ani alfarọ́ ìdújàmù fàrídọ̀ bìmánà mafurúdọ̀ والمفروض المقدر أني الفرائض أجي بلورا أجي جمع فريدو ìtumọ̀ rẹ̀ ní al-muqaddar nǹkan táà ti pè gbogbo ẹ̀ táà ti ṣàlàyé ìhánà ìfárọ́dọ́ tẹ̀kọ̀dẹ̀ yẹn pé nǹkan táà ti pín tó ti nísìn láti gbé kalẹ̀ láti ṣàlàyé فكأن اسمها ملاحظ في قوله تعالى نصيبا مفروضا ẹni tí àwò pẹ́ntì àwòye tí tẹ́mítẹ́ ti mọ́ kọ̀ yìí lẹ́yìn ìgbà tọ́lọ ń sọ̀rọ̀ ogun tó ní a ti fún kálukú ní nasiban ìpín ti ẹ̀mọ̀ fòrúdọ̀ tó ti dé kíni a ti ṣàlàyé ẹ̀ tó ti nípín tó ti níye wàsàmọ́ anàbí lọ́sọ́lá ń fàrọ́ ìdọ̀fẹ́ alánàbì gan sọ ní alifàrọ́ èdè ibi gbólóhùn rẹ̀ tó ní ta'allamu alifàrọ́ èdè ẹ̀tí hadith yẹn náà ní ọlọ́rọ̀ nínú tó rìn dàbí kò rìn ọ̀rọ̀ pọ̀ mẹ́ alifàrọ́ èdè yẹ pé ogún pínpín kí wọ́n ní definition bàbá gbé wọnú ṣẹ̀ríà bàbá ní ilmul fara'id ẹni o ní alìílmù bí kìsímọ̀tì lèmọ̀wárí bẹ́ẹ̀nà mùsùlùmí wọ́n bá ní ilmù lèmọ̀wárí ilmù fàrọ̀ ìmọ̀kánni tí ó jẹ́ ká mọ bó láàfikún ogún bẹ́ẹ̀nà mùsùlùmí láàrin àwọn tán lẹ́tọ̀ọ́ sí ẹ̀rí fàrífù yìí kò tó wọnú bá àfáà ló ṣe ẹni ìmọ̀kan ni tí ó jẹ́ ká mọ ẹni tó lẹ́tọ̀ọ́ sógún àtẹni tí ó lẹ́gbẹ́ ni tí ó lẹ́tọ̀ọ́ sí. al-ilmu yurafu biha man yarithu wa man la yarithu. bá a fáwọn ọ̀sẹ̀ gbé kalẹ̀ nu ìmọ̀kan ni tí ó jẹ́ ká mọ ẹni tó lẹ́tọ̀ọ́ sógún àtẹni tí ó lẹ́tọ̀ọ́ sí kódà kó jẹ́ bí. wa miqdaru kulli mawari kul afan kullu wari bákan náà sábà mẹni tí ó jẹ ogún tán àfẹn tí ò ní jẹ èèlò ní wàá jẹ inú tá a tó kọ́ nínú kíní inú màá ni. àwọn àfáàmì àtòfikún nínú tààrí ìsinú definition ti mọ̀ pé àti ṣírò ba ti kàkúlétì ẹ̀ ẹ̀tọ́ àwọn mẹ́ta gbòógì ni ìmọ̀ ìwọ̀n dá lórí tí ó jẹ kámẹ́ tó jogún àtẹ tí ò jẹ kíni tí ò ní jẹ bàbá amẹ́ tó jẹ àtẹ tí ò ní jẹ ẹni tí ó wàá jẹun èèlò ni ó jẹ àgbọn ìrìnkẹ tó nu lákẹ́bó láti ṣe calculation ìṣirò ìyẹn náà àgbọn ìrìnkẹ ni nínú ìmọ̀ ogún pípẹ́ wọ́n ní wàl fi ha alkitab wọ́n ní al-aslu fiha ìyẹn pé ọ̀rọ̀ ogún pípé al-aslu fiha al-aslu bíbí máa ní ad-dalil ìyẹn pé ẹ̀rí rẹ̀ á nínú al-Qur'an ọlọ́ni yusikumullahu fi awladikum ọlọ́ọ̀bọ̀ ọba alẹ́kẹ́ ọlá ń sàsọ́ọ́lẹ̀ fún yín pa àwọn ọmọ yín tẹ́ ń fi ilẹ̀ sáyé ayé àyìn lọ́wọ́ pé lè zákárì nítorí hafil ọ̀nfàyẹ́yìn ọkùnrin ó máa gbà lọ́pọ̀ obìnrin méjì tóbìnrin méjì yẹ ọkùnrin kó máa gba ìlọ́po méjì tóbìnrin yẹn bá bímọ tó ní ọkùnrin tó lóbìnrin máa ọkùnrin bá ti mú méjì obìnrin wọn ṣe ẹ máa mẹyọ kan ìpínlẹ̀ ni. ayé àtàkọ́kọ́ ka wọ́n ní olópa òfin táwọn aljahiliyun tí islam tó dé òfin tán máa fi ń pín ogun wọn tó pé ìrẹ́jẹ wà ń bẹ̀ gan lọ́dọ̀ àwọn lárúbáwá ọkùnrin nìkan ní máa ń jogún obìnrin jẹ ọkùnrin ní máa ń jogún kẹsẹ̀ tó dé àwọn wa sọ pé nítorí pọ́kùnrin òun ló jẹ́ sáràfù kọ̀bíìlà iyì fẹ́bí fọwọ́ lẹ́ni ẹ̀bùbù anìlkọ̀mílà wọ̀yọ̀dáfíò àníhà òun ló lè mọ́ dìpẹ́ndì ẹbí tó gún bá nípa nǹkan yóò ní ṣe bí wá ọkùnrin wọ̀nyí fóbìnrin wọ́n tó wá nílànà míì nínú àwọn ọkùnrin yìí náà ìwà rìtúnà ìtìbá lónà sẹ̀gáà àwọn tó wá ti dàgbà náà fún tó wá jọkùnrin

àwòláàdì tá lò kọ́mọ kòmí ìkọ́kùnrin ni mìíràn bí tẹ̀kìlìbì ní ìkàbá kọ́kùnrin àtòbìnrin sínú nílé lárúbáwá títà náà mọ̀ fi sọ̀rọ̀ kọ́kùnrin ni ẹ̀rí pé àlàyé wá wálé yẹ pé lè zákàrí ní pẹ̀lú hazel ọ̀sàyẹ́yìn ọkùnrin kan yóò máa mú ìlọ́po méjì lóbìnrin ẹ̀rí nínú alukur'an wa sunna bákan náà ẹ̀rí tó wà nù sunna ànábì nípa ọ̀rọ̀ ogún pínpín pínpín lómi ilé mọ́ ẹ̀ta kò pé ìbòlẹ̀ ti rí gbogbo tẹ́ ń sọ wọ́n ti wọ́n látó nǹkan wa ẹ̀rí wà nù alukur'an ẹ̀rí wà nù sunna ànábì. an nínú ẹ̀rí ẹni hadith ibn abbas al-aati nínú ẹ̀rí ẹ̀ ní ibn abbas yìí ti ń bọ̀ táàkọ kàtàkà fúnra wa òun nínú yìí wa ijma'ul ummati ala ahkamiha fil jumla bákan náà ummah yìí ẹnu wọn kò ogun nke ti gbé kalẹ̀ ní lódindi wọ́n lè débi iná máa ń sọ̀rọ̀ ìfọ́sílẹ̀ kẹ́kí ẹ̀kọ́ bí wọ́n ṣe relé olùbẹ̀ gẹ́gẹ́ bí àwọn almasailu fìkìhíyà tí mo ní ìyapa ṣùgbọ́n ẹnu kò pé ogún o Islam gbé bá tẹ̀sìn ó gbé kalẹ̀. Falamma kanat al-amwal wa qismatuha mahaqqa property àti bá tẹ̀sìn mahaqqa al-asma' ibi tí ọkàn yẹn máa ń nà mọ́ ni àyẹn máa ní báwọn rí dúkìá a bá ń wọn wà ń bẹ̀. فكان الميراث في معظم الأحيان بين الكبار والصغار ọ̀pọ̀lọpọ̀ lápẹjúwe téèyàn kókó fáwọn ọmọ rẹ̀ lẹ̀ ìwí tó ti lè dàgbà tó ti wọ fífítì lè wà ń bẹ̀ ó sì lè ní ìdí òsì ìjọmọ ọdún márùn-ún sí mẹ́fà lọ ẹjùmọ́ ẹgbọ́ fógún wàbọ̀ àfá ìwọ̀ àkùnrìyà ìgbàmí àmọ́bẹ̀ láàrin alágbára àtọ̀lẹ́ nínú ọjọ́ ìjogún ẹnìkan lè fi jẹ́ ní ńlá tí kẹsì máa jẹ kankan ẹni ìrẹjọ pín nǹkan ẹni tàwọ́wọ́wọ́ ó tàbára kọwàtà alákìtìmọ́tà ha bìnàfẹ́ lọ́lọ́n gẹ́gẹ́ wá fi pé fún rárá rẹ̀ kálágbárin àwọn èèyàn ẹni tí ò lágbára jẹ tọ́jú fẹ́ pín nǹkan kẹ́nìkan já láṣẹ ń sìn kó aláburú kó mọ́ jẹ kankan tí àbáwọn kú kó sì ní pírọ́bátì tó pọ̀ ẹ pé ó lè fẹ́ lo àṣẹ gan lórí kíní lórí ogún àbíkẹ́nìkan dàgbà kíkà tí ẹ̀ kéré kọ́mọ́ tí ju ọmọ ọdún lọ ọdún kan ọdún méjì kò tẹ̀ sí ìmọ̀ tó ń pè lógún gbèlè bí ó ní ẹbà ń gẹ́tọ̀ mi kẹtọ́rí dàgbà mọ́ bá àwọn ayan ẹni tí ó kéré jẹ kí alágbára mọ́ yan ọ̀lẹ jẹ kó nípo mọ́ yẹn tí ó nípo jẹ tawalla Allahu subhanahu wa ta'ala kìtìmọ́ta àbìnáfẹ́ lọ́lọ́run gẹ́gẹ́ wá pín ogun ọlọ́run gẹ́gẹ́ ló pín fi kìtàbì nínú al-Qur'an al-Karim mubayyinatan aw mubayyanatan mufassala tó ṣàlàyé yékéyéké hátà láyà kúnà fi yá màjá lónìí àárọ̀ ọlọ́sọ̀rọ̀ èdè pé ní ẹjẹ́ àjíkú fi làákàyè wa kágbé làákàyè sí kò débẹ̀ àkíní yóò rẹ̀ pé kò tí ìkílẹ̀ tó ẹjẹ́ ànágbé sí làákàyè ò ká máa fi làákàyè yí padà kò rí bẹ́ẹ̀ ẹni tí ó jẹ áàfù ọlọ́run áàfù lòó jẹ ẹni tí ó jẹ bá ìtọ́jẹ rèé kò rújú ẹni kò sáyè fún àlàárá ká máa gbé làákàyè wa bá bẹ̀rẹ̀ wọ́n àwa àbí fẹ́ẹ́nú ẹ̀fẹ́ àwọn kan bí ìfẹ́dẹ́ pé onífẹ́ẹ́nú lè rú mọ́yàn lójú wọ́n mi tọrọ kókó torí pé iye tí ń kálukú ó jẹ ọlọ́mọ ọba alẹ́kẹ́ọ́lá ó ti ọlọ́mọ ọba alẹ́kẹ́láwà ṣe dédé láàrin àwọn wárásà àwọn sẹ́rẹ̀jogún walimaslaha bó ilé gbé kalẹ̀ ó ti láǹfà nínú walimanfaati lẹ́sí ya'lamuha àǹfààní tó lọ mọ́ tó lè mọ́ràn sí wọ́n tẹ́kẹ́lẹ́ tẹ́lẹ̀ ìjẹ báyìí tẹ́lẹ̀ èyí ò jẹ báyìí ọ̀fẹ́ mọ̀ gbé lákàyẹ̀ wọlé nù kò sáyè fún yẹn bí ọlọ́gún ẹgbẹ́ àwọn òròrí oríṣiríṣi ní tí wọ́n ń sìn ìròrí bọ́kùnrin òjòbìnrin lọ àyẹ̀ tí ń gbé wọ̀rọ̀gún kúrò àwọn àtọ́ ń gbẹ́kọ̀ fúnra àwọn ilé ní ẹlárúbáwá bí àwọn àlèbọ̀rọ̀lì yìí àwọn liberalism tó ń fojú àwọn òyìnbó ojú ọ̀làjú tó láwọn lájú lẹ́fún òfin ẹ̀sìn nígbà tó ń kókò fún pé kí ló dé tí ogún ọmọ obìnrin tó ń jẹ́ ìdajì tọkùnrin tẹ́ẹ̀kan jọ bí wọn ní pé kí lóbìnrin náà lè ṣe máa ń sìn lábẹ́ gbé làákà ìwọ̀lẹ́ nù mẹ́lẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ayé obìnrin náà lè jẹ́ olórí obìnrin náà lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́fẹ́ gbé ọ̀rọ̀ ògùn kòkó wọ́n ti wá gbà pé ní àsìkò ìníyà wọ́n jẹ́ fóbìnrin kẹ̀kẹ́ islam ló hà rárá obìnrin ló gbalẹ̀ níbi ìmú ẹlẹ́rú nígbàjà ilé àtọ́bá pín nǹkan ogún tán wọ́n tó wá wò pé obìnrin tó kù sílẹ̀ bó láti níyàwó rẹ̀ torí pé no property lòun lè sẹ́ńtọ́ bẹ́ẹ̀ pín ó lè mọ ẹrọ pẹ̀lú òun náà fẹ́ gbà nǹkan mọ́ yíwá ní ẹ̀yọ̀ bá náà rí nígbà tí ẹbá kú tó bá kú ogún rẹ̀ tó ìyàwó rẹ̀ tó kú tó wá kú lẹ́ àwọn anípelógún wọn ni ta ni wàá sùkú rẹ̀ báyìí ẹ̀rìmítà yẹn ti ń bára wọn jà pé kọ́ fẹ́ sùkú àbúrò wọn àbí àbí kíni àbí àwọ ẹ̀gbọ́n wọn kò ń ṣe ní òun sọ ẹwà tó wẹ nìkan ní ẹbí ẹni kó lọ lọlẹ̀ ti gbìyàwó ẹni ẹlò sí lóko ìyẹn náà gẹ́gẹ́ bí kíni kẹ́bí ogún ni lẹ́yìn ọ̀pọ̀ àmọ́ ìsìláàmù ló pé àǹfààní lẹ̀ àwọn tó lẹ́sìn ìdí àwọn òyìnbó alẹ́mọ̀dá sí rọ̀rọ̀ báyìí irú tí àwọn alẹ́mọ̀sẹ̀ṣẹ̀rìkún àwọn orientalist irú tó máa dá sílẹ̀ ẹni ẹ̀wẹ̀ yìí mùsùlùmí ẹ̀dì tí ń yà àwọn obìnrin jẹ́ wọ́n wà á dìde dúró ọ̀rọ̀ báyìí pé àwọn làwọn ń gbà fẹ́tọ̀ ọmọbìnrin wọ́n máa tẹnu bẹ̀ ṣe tí wá ẹ̀tẹ́ bá fẹ́ ọmọ kékeré ìdí tí ó sì pé èjì táwọn gbélé ẹni ní ṣáìdì àbíyèsí ni wọ́n sì dìde pé àwọn ó jà fún tẹ́ bá kékeré àjáde pé bàbá wọn fi pọ́pátì ilẹ̀ ẹgbẹ́ àwọn àbáwọn àbúrò wọn tó ti ẹ̀kẹ́lẹ́ tó gbọ́ wọn tó ti ẹ̀lẹ́gbọ́n gbogbo wọn tó jóbìnrin tí àwọn èèyàn gbàjọ ń lọ tó bá lọ́dọ̀ àwọn ẹni ìrírá wọn jà fún wọn sọ lórí pépà wọn dìde sí pé òyẹ kan sí pọ̀ ni bọ̀tà tó ń jà pé sí nǹkan tó ṣe déédéé yìí ẹgbà wíìlì ẹgbà wọlé kí ló wà nínú wíìlì jẹ́wọ́n bàbá lè wo òṣùṣùn ìkànnú ọmọ rẹ̀ kó lé kí ni kó tẹ̀dọ́ fùfù kódà lè má fún mi ṣùgbọ́n wọn àdé dìde sí o tó ń kéèké tó ń pẹ ẹ̀sìn ló fi ṣe àwọn mùsùlùmí agbọ́dọ̀ ṣàkíyèsí tí ọlọ́run gbé kalẹ̀ fún wa òun ló láǹfààní nínú ọlọ́run bọ́ bá lẹ́kẹ́ ọlá ó tọ́ka délé wà sára ilẹ̀ àbáyé kàbíkọ́ lè bàálà ọlọ́ni látẹ̀dùrúnà àyíòm akọ̀rọ̀bù lákùnmùnà fún àná bá a ti kọ́gbó yẹ ẹ̀mọ̀ yìí tó súnmọ́ yín láǹfààní tẹ́kùn ló jáǹfààní fún yín fàáàbì kìtìmọ́tún àdìlà ìpín tọ́lọ́ bó ṣe pé ọ̀rọ̀ ogún òun ni déédé wà ń bẹ̀ ẹ̀rí tó bá yánà tún aláàmùkútàdàn mọ̀sọ́lẹ̀ ẹ̀lẹ́hàmásíwọ̀lùkààtọ̀ àǹfààní gbogbogbò àtọlọ́dọọdẹ fún ẹ̀bọ́nà ti gbọ́rọ̀ ogún kalẹ̀ tó bá ń sọ́làyé ọ̀rọ̀ ogún wọn náà káàkiri ìgbà kòkòrò tí lè wá gbẹ̀lẹ̀ oníbọ́lọ̀ ń ní ẹ̀ máa jẹ́ mùsùlùmí gidi yóò gba bẹ́ẹ̀ ni. ẹ̀wà rí ọ̀nà tí ìsìlámù gbé kalẹ̀ ń lọ̀nà tó dáa jù. ọ̀nà táwọn èèyàn gbé kalẹ̀ fún àwọn àbòsí wa mẹ́ ìrẹ́ jẹ́ wa mẹ́. ẹlòmíì wọn kò sùn yóò lọ ọmọ èyí ó lè lọ kọ́tò lé ní òun kó òun kọ lọmọ ti gbé ìwé lọ kìí sọmọ rẹ̀ ó sì wọ́n kó lóun bí ní àtòrí kó bá ti ní èso ọmọ rẹ̀ ìjẹ́rẹ́ lè kan wíìlì pé yóò jogún kò sínú ọmọ rẹ̀ lónìí bí ó fẹ́ jílé yà jẹ́ ó sì lọ kọ́ pé prọ́pátì mi nínú ọmọ mẹ́jọ tó ń bí ẹkó dàjẹ́ fún kan náà ẹnu mi lè gbé gbogbo ẹ̀fárá àfà kọ́mọ rẹ̀ máa ń jìyà ẹ̀rí inú àwọn òyìnbó tí wọ́n lẹ́sìn oríṣiríṣi nǹkan tí ò ní ìtumọ̀ ní wọ́n ṣe láàrin tó yẹ pé yóò kọ wílì ẹ̀ pé gbogbo pọ́pátì tó ní àti ilé iṣẹ́ ẹ máa fi tọ́jú àwọn ajá àtolóńgbò ẹni wílì bẹ́ẹ̀ ó pọ̀ láàrin àwọn òyìnbó fáàmù náà lajú nù kọjọ bọ́ọ̀lù ohun tó ń fi lẹ́wọ̀n ní àwọn ajá pé àwọn ajá kan wà wọ́n ní ìdìnáwó tó pọ̀ ló ti kọ wílì fún gbogbo pọ́pátì tó bá kó kọ́mọ mi lé débi ìtọ́jú ajá ó jẹ́ wá ọkùn fáwọn ajá ni ìwọ ẹranko àwọn yóò máa rí wọn bí mọ́dẹ̀ sí àwọn òyìnbó ẹni ẹni wo bí tẹ́kù sí ní wà àni wo bí tẹ́kù sí ní lánà àni wo kọ́ wọn lẹ́sìn ọlọ́nkọ́ sànù wa wọ́n ni wà ní kíjá ọba yá ló hù يخرج بنا الموضوع الكتاب ويثيله علينا. أنا كما سلايبي ọ̀rọ̀ ogun bí wọ́n ti wá kìláàsì mọ́ bàbá gbélé káfọ́ ti kìláàsì jẹ̀wò ah, ọ̀rọ̀ pọ̀ yóò fẹ́ mú atúkọjá afẹ́ ṣàlàyé mi gan. wà á ilmu fàrọ̀ ìdí ká mọ ìmọ̀ ogun pínpín ilmu ìṣẹ̀rí fún tẹ̀lé ìmọ̀ tó ní ayé ọ̀la ni sípò rẹ̀ ti tóbi ká mọ ọmọ ogun pínpín alimami. Ah, الرحبية ما ترحبية أني هو خير ما به أبن جوعي إنتبع أدب أبيل وأنا زيد الخصوة لا محالة بما حباء خاتم رسالة فأنه أول علم يفقد نعم. في الأرض حتى لا yàtàdù yúdà ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ mẹ́ ìmọ̀ tó jẹ́ ìmọ̀ ẹ̀yìn ni. وقد حث النبي صلى الله عليه وسلم على تعلمه وتعليمه في أحاديثه ẹni àníbà mọ́tò sọ́lá wọ́n yẹn kọ́ lédè wa ká mọ̀ mọ́ ogún pípé tábà tó mọ̀ sẹ́ ká tó kọ́ yẹn kó sọ́lá tó wà mẹ́ nínú àwọn àdéhùn tó pọ̀ ẹni rẹ̀ ní sí abdullahi musulmi masuwu di pé akọ anabi ní ta alamu ní farọ ibà wà alimu hanafa ẹ̀kọ́ ọmọ ogun pínpín tẹsí kọyàn ẹ̀kọ́ ọmọ ogun pínpín tẹsí kọyàn. وقد يراد بالفرائض هنا عامة الأحكام الشرعية wọ́n ní yóò ti jẹ́ pé tí agbàlérò àti tọ́ni gbàlérò pẹ̀lú ẹ̀kọ́ ọmọ àlùfàrọ́ di wé ìmọ̀ òfin ẹ̀sìn lápapọ̀ tí mo gún náà wà lára rẹ̀ torí pé ìmọ̀ òfin ẹ̀sìn ìtọ́yẹ ká mọ̀ ní bàbá mọ̀tán ká kọ́ èèyàn òfin ẹ̀sìn ìmọ̀ tá a kọ́ mú jáde náà al àlejò ti sọ wa nínú hadithi Usman bin Affan radiyallahu ta'ala anhu pé man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹn tó dájú nínú ilẹ̀ tó kẹ́kọ̀ọ́ al-Qur'an tàbálẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ al-Qur'an kìí ṣe káàkà al-Qur'an nìkan ni wọ́n ń sọ àwọn òfin tó wà ní al-Qur'an bí ṣe pẹ̀lú àdìsọ́kàn tó dá tó fẹ̀fẹ̀ nílẹ̀ tó mọ́ bákan náà wal àwọn àjọsìn kọ́lọ̀ ń fi rọ́jìṣẹ́ rẹ̀ nínú Kùránì náà láti rí ànábì wa ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́. bákan náà wal akhlaq wal adab wa suluk ìwùwàsí ìrìnsí ìbálò tó dáa gbogbo ẹ̀ náà ní Al-Kùránì náà ló wà tọ́mọ́ni ká kọ́ alukur'an gbogbo ilé iná wà lábẹ́ anábì ni ẹ tó bá wá kọ́ tó mọ̀ ń lóyún wọ́n alámọ̀ tó wá kọ́ yàn á nà tó dáa ní àwọn èèyàn dáadáa inú rẹ̀ ni ọ̀rọ̀ ogun tó pín iná wa ọkọ̀dé akọ̀rọ̀dà ìlàmáwó àzàlẹ̀ ìlímọ̀ ìtàkàn ní ìfìkẹsí rọ́sí mìíràn náà ní wà náà aláwọn àfa wọ́n ti ẹ̀ ti kọ ìmọ̀ ní akọ ìwọ̀n tíra lọ́pọ̀lọpọ̀ nípa ọ̀rọ̀ ogun tó pín nìkan ẹ̀fẹ́ ogun pín báàbù mi àbúwábẹ̀ fìkì nínú báàbù kan náà rọ fìkì òní wọn látara pàtàkì àyẹ̀mọ́ dáhùn nìkan ṣe tíra fún níyànà ọ̀tọ̀ ìní àjọ ni bí mọ́tò ràbíyà orin àwálùmọ́ lẹ́sẹ̀fì ibi ìmọ̀kọ́lá bí zikiri hamdi rabbina ta'ala alhamdulillahi alama anihama hamdan bihi yajina anil عن القلب العمل ثم صلاة وصلاة نعم ثم صلاة بعد وسلام على نبي دين الإسلام محمد خاتم رسل ربي وآله من بعد وصحبه أيوه sábà ìdè ṣàlàyé ọ̀rọ̀ ogun pínpín ní orin náà tọ́ bẹ́ẹ̀ ni kíra mi tó wà nítorí kí lọ́nà ìṣàlàyé lọ́rọ̀ orin kó lè bá àtún ha kó lè bá àtún gbé sórí báà náà lára àwọn tó jẹ́ àdínápì yìí tí è sórin fáwọn àfáàkọ síra nípa rẹ̀ wà tó mi kàláàmù àlẹ́ wọ́n sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ń láti gbọ́dájọ́ ogun pípéyé a bá gbọ́ àwọn ayá mẹ́ta kan tó wá ní ṣúlátù nìta àtọ́lọ̀ ti sàlàyé pípé ogun yóò jẹ́ kí ẹ̀tún gbọ́yé mẹ́kànnì hadithi fún àbá sápàdà wọn kà wa fa'adì nùsùsù kẹrìmùtù wọ́n àhápọ̀tù bí ọmọháàtì masáìlì wọ́n làmúyà kùrùjù ìlànà àjẹ́ aya tó alùsọ́tún nìfà áyà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ahamud masáìl àwọn mọ́sálà tó jẹ́ grand cup nínú ọ̀rọ̀ ogun tó ti kó sínú pé àwọn tí àwọn aya ohun òkèrè pé kákà wà láàyè yóò ti sí tó ń rọrùn fún wa ó fi tó lè àwọn àyà yìí yóò hàn sí sí yóò tó àtọ̀ nípa lápàdà máa ṣàlàyé fún wa nígbà tá a bá ń sọ̀rọ̀ wọn. bánu wa nuridu huna ba'da al-kalam an hadith ibn Abbas muqaddimat tata'allaqu bi hadha al-bab a hadith ibn Abbas tó jẹ́ àkọ́kọ́ hadith sáàkọ̀ gbéyẹ̀wò sábà tó ṣàlàyé ẹ̀sán àwọn aṣàlàyé àwọn nǹkan tó jẹ́ mọ̀kọ́ dímọ̀ ọ̀rọ̀ tó síwájú nù tí ó ní ṣe pẹ̀lú ogun pínpín. ìtẹ́kùmọ̀lá al-fa'ida min hadha al-kitab kólébà tó dá ń fa àní fún síra tó ń ṣàlàyé lórí díẹ̀ ní ti síra yìí sọ pẹ̀lú àlàyé tá a bá tó síwájú ni yóò jẹ́ ká ìkó òkun. eléyìí ò àwọn nǹkan tí yóò jẹ́ nǹkan ìtẹ̀síwájú lórí báàbù ogun pípẹ́ tí a ń ṣàlàyé fúnra wa ní. Wọ́n á mọ àwọn àdéhùn náà ní ẹ̀yẹyọ. Ṣùgbọ́n bí ẹ̀ta ní ni pé ọ̀rọ̀ ogun nítorí tó kẹnu ni. Ọkọ̀jà pé kákẹ́jì kó ládùúgbà ẹ̀ka gbọ́ tó wọnú ni tí ó ti kàkúlé yẹn. Bí ẹ̀ta ní pé fáwọn èèyàn lè bá wa lọ tó yẹ pé alẹ́ mọ́wọ́ ọdún bíi ti kíláàsì ní kálíkọ̀ báyìí ìgbà díẹ̀ díẹ̀ tàbá ṣe náà tó yóò tẹ̀ sí ní àìdí àǹpa rẹ̀ fúra pé ń sùn mọ́ ní àìdí àǹpa àwọn iṣu báyìí torí pé ní ẹ̀bá aláìdí àǹpa rẹ̀ àwọn iṣu mi mẹ́tọ́ yẹ káwọn òwò púpọ̀ tí wọ́n gan lè yanjú àyẹ̀ kó fi báyìí fi báyìí là nǹkan ṣèlè nǹkan ṣèlè ó ti tán ẹ̀rí tí aláìdí àǹpa kan òun náà ó kò torí pé ogunlọ́gọ̀ mùsùlùmí wà táwọn ti ẹ̀ mọ̀ pé ìsìláàmù gbé lánàá bá ti fi ogun kalẹ̀ kódà rẹ̀ tó pé ẹ̀rí àtẹni àfikún oúnjẹ ní òdíjẹ alẹ̀ ìdí igi bá wọn tó ẹ̀rí pé sọ̀kú sọ̀rọ̀ ni ìtọ́nà ọba ọba àlekẹ́ ọlá pé fúnra rẹ̀ kò tọ́ fún ìyẹn kan kò ìyẹn kan kó ní nǹkan tí ó dání àbí tí ó di dání kọ́lọ́wà sùnmọ́nà wa tààlà kó ṣàánú wa tó ṣe àlékún ìgbó dédé àtàgbọ́yé fún ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله